الحمد لله والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم أما بعد فيا عباد الله إن من صفات الإنسان الضعف والتقلب وتغير الأحوال والخطير في الأمر أن بعض الناس تتغير أحواله فيهجر ما كان عليه من الطاعات ويترك ما حافظ عليه من الواجبات فيكون مثل الذي بنى بيتا ثم هدمه قال الله سبحانه وتعالى ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا يا عباد الله والأخطر من الأمر في الأمر أن من هذا من هذه حاله قد يرجع أسوأ مما كان عليه فقد يعاقبه الله بسبب زيغه, زيغه بعد اهتدائه فيزيغ قلبه ويصير عليه ران قال الله سبحانه وتعالى كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون وقال سبحانه وتعالى فلما زاغوا أزاغ الله قلوبهم وأن ابن أمر أن رسول الله صلى الله عليه وآله وسلم قال إن الإيمان لا يخلق في جوف أحدكم كما يخلق الثوب فاسألوا الله أن يجدد الإيمان في قلوبهم قلوبكم أو كما قال رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم نسأل الله سبحانه وتعالى أن يحققنا بالتقوى والإيمان والاستقامة أي أرسل الله وبعض nínú àdámá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ní kọ́lẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àti ìyípadà níbi ààyè kan sáàyè míì bí ìyípadà bá ṣe ń dé báyìí ọmọ máa ń kó bá ọ̀gọ̀ọ̀rọ̀ níbi ìmánì wọn níbi conscience wọn níbi ẹ̀rí ọkàn wọn láwọn afáà máa fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà ń gbà mí wọn ní kọ́lọ̀ mọ́jẹ́ àárí àyípadà sí burúkú àyípadà sí ìgbà lè ṣẹlẹ̀ àyípadà sí burúkú ó ní ẹni tó ń ti ń ṣe gbìyànjú lójú ọ̀nà ọba adẹ́dà tó ti ń ṣe ìgbàgbọ́ tó ti ń dúó déédéé kó wá bẹ̀rẹ̀ sí máa kẹ̀rẹ̀ débi wípé ntọ́ jẹ́ ọ̀ràn àyàn gan kò ní rọ̀ lọ́rùn láti ṣe mọ́. Allah subhanahu wa ta'ala ìgbà tí ń pe àkíyèsí wa sí pàtàkì ìdúró déédéé torí dídúró déédéé òun nìkan ni àkóyọ fún ẹ̀dá láyé. E nínú sàárè àti gbangba ọjọ́ ọ̀gbọ̀n tí ẹrú bá ṣọ́ ìgbàgbọ́ rẹ̀ nínú ọba adẹ́dà tí ó jẹ́ kí ẹ̀rí ọkàn òun rinlẹ̀ dáadáa tí ń ṣègbìyànjú láti ṣọ́ ìmánu rẹ̀ ìgbàgbọ́ nínú ọba adẹ́dà rẹ̀ ṣáàdẹ̀mọ̀ gbé ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá pé ìgbàgbọ́ kìí sọ̀rọ̀ ẹnu nìkan o ẹ̀rí ọkàn gbọ́dọ̀ wà ń bẹ̀ èyí ò ní wípé yọ́ máa dá lérí gbogbo ohun téèyàn bá ń ṣe ó ń ṣe ni láti fi rójú rẹ ọba adẹ́dà kì í wá ṣe yẹn nìkan iṣẹ́ tá à ń ṣe gan ara ìgbàgbọ́ ni ara tí ó máa ń jẹ́ kí ẹ̀rí ọkàn ó nípọn sí ni a wá sọ pé ọ̀rọ̀ ẹnu àdìọ́kàn àti iṣẹ́ tá a bá ṣe gbogbo eléyìí gbọ́dọ̀ ṣe kò ń gẹ́ bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bó ṣe mú wa tọ́kan nínú eléyìí bá ti yẹ iṣẹ́ ọ̀mẹ́yẹ níwájú ọba adẹ́dà láti gbà téèyàn bá ṣiṣẹ́ tó jẹ́ rọ̀gọ̀rọ̀gọ̀ tó gbìyànjú tó pọ̀ tọ́ba jẹ́ pé torí tí ń fi ń ṣe kò ṣe torí tọ́ba adẹ́dà kò ní jèrè rẹ̀ kò ní jẹ́ láyé dépò pé yóò jẹ́ lọ́run làwọn afáàmọ́ fi ń sọ wípé káwo gbogbo àwọn nǹkan tá à ń ṣe tọ́ba jẹ́ pé torí tọ́ba adẹ́dà là ń fi ń ṣe tá a dẹ̀ dúró déédéé ọ̀rọ̀ ọba adẹ́dà tó sọ wípé tá a bá dúró déédéé òun ó tì á lẹ́yìn òun ó ṣègbésí ayé wa ní gbẹdẹmukẹ kò ní ṣàìṣẹlẹ̀ lé alérí Allah subhanahu wa ta'ala ni wa alaw istaqamu ala tariqa la asqaynahum maha ghadaqa tó bá jẹ́ pé wọ́n dúró déédéé lójú ọ̀nà bó ṣe yẹ kí wọ́n dúró ni àbá sọ omi òjò kalẹ̀ fún wọn ìyẹn ní wípé àbá jẹ́ kí gbogbo nǹkan ó tù wọ́n lára nítura gbẹdẹmukẹ àwa sọ pé ìgbàgbọ́ ó máa ń dínkù ó dẹ̀ máa ń ó máa ń lékún béèyàn bá ti ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ẹnu tó ń gbìyànjú lórí ẹ̀ tó ń gbìyànjú lórí ọ̀rọ̀ ọkàn iṣẹ́ tọkàn tó ń ṣe àfọ̀mọ́sí ọkàn rẹ̀ lórí kíni ìdí tó ń fi fẹ́ ṣe ní tó ń ṣe ló fi jẹ́ pé àwọn ẹni retán kọjá lọ wọ́n á máa kọ́ ìdàníyàn lórí iṣẹ́ bí wọ́n ṣe máa ń kọ́ṣẹ́ náà ni bá a ṣe ń ṣègbìyànjú lórí ń tà ń sọ tó gbọ́dọ̀ yanjú ọkàn wa náà gbọ́dọ̀ yanjú pé gbogbo ń tà ń ṣe torí ọba adẹ́dà ni ń tà ń ṣe náà sì wẹ̀ ó gbọ́dọ̀ ní ẹ̀rí nínú súnà bí iṣẹ́ máa ń ti lọ sókè báyìí tọrọ ẹnu ń lọ sókè tí ẹ̀ gbogbo ń tà ń ṣe à ń ṣe lójú ọ̀nà ọba adẹ́dà ìgbàgbọ́ ẹ̀rí ọkàn yóò máa rinlẹ̀ sí i tí ó fi jẹ́ wípé gbogbo bí téèyàn bá wà gbogbo àsìkò èèyàn máa rántí ẹni tóun ń ṣe kò dẹ̀ ní fẹ́ kẹ̀rẹ̀ torí pé ọmọ pọ̀ adẹ́dà ń wo òun ọmọ tóun sọ ó gbọ́ ó mọ tóun tóun rò lọ́kàn ọgbọ́n tóun sọ ó dẹ̀ rí tóun ṣe ṣùgbọ́n téèyàn ò bá ṣe léyìí aburú ńlá ni yóò máa kẹ̀rẹ̀ nínú iṣẹ́ yóò dẹ̀ kó bá ìgbàgbọ́ rẹ̀ àti ẹ̀rí ọkàn rẹ̀ tí ó fìdí wípé àti tara lójú ọ̀nà ọba adẹ́dà kò ní rọ̀ lọ́rùn Allah subhanahu wa ta'ala ó wá ń pe àkíyèsí wá sí i ó ní wàlá takunu kallati naqadat gazla min ba'di quwwatin ankatha arábìnrin kan wà nílùú maka ó máa aṣọ ọ̀hún gan ṣùgbọ́n tó bá ti hun aṣọ tán téèyàn bá hun aṣọ tán síbọ̀ yẹ kéèyàn lòun tàbí kó tà yóò wá tú palẹ̀ àpèjúwe rẹ̀ dàbí àpèjúwe ń tọ́ tán tó ṣe gbogbo fittings tọ́ yẹ kó kó síbẹ̀ kó máa jẹ̀ gbádùn rẹ̀ tọ́ wá yọ búldọ́zà tí tí wọ́n ń wo kí ló yìí tó fi ń ṣe báyìí torí wípé àrùn ọpọlọ ń bá a jà Allah subhanahu wa ta'ala wa ni ẹ̀yin náà ẹ má jẹ́ ẹ má wùwẹ́ tí àrùn ọpọlọ ń bá a jà o nígbà tẹ́ ẹ bá dúró déédéé tán tẹ́ ń ṣiṣẹ́ rí bọ̀ kí kíkẹ̀rẹ̀ wá bá débi wípé ẹwà wà jákulẹ̀ kọ́nà mẹ́jẹ etí wa máa ń burú jù nínú ìkẹ̀rẹ̀ báyìí ẹni wípé ẹni tó ti gbà se ó kẹ̀rẹ̀ tí ó ṣe gbìyànjú lórí ìgbàgbọ́ rẹ ipò tí ó bára yóò burú ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ gba ọmọ ìyá wa kan òṣèlú lọ fẹ́ tarabọ̀ yìí o kò sí ọmọ dáadáa nínú ọmọ àgbọn tàbọ́ máa já nǹkan kan gbogbo wọn ṣùgbọ́n ìwọ o rántí ọmọ ẹni tó ń ṣe tásìkò òun bá ti tó máa kírun sásìkò gbogbo ń tọ́ bá ṣe máa wá ẹ̀rí kí ni ọba adẹ́dàgbò fi ránjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kó o tó tara bọ̀ ṣùgbọ́n ṣe ni láàánú ìgbà tó tó bí oṣù kan ó pe ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ó ní ṣé kóun ó sọ òdodo ìyẹn ní òun fẹ́ gbọ́ ó ló ti tó ọ̀sẹ̀ kan nísìnyí tóun ti kírun gbẹ̀yìn alhamdulillah ọmọ àyá yẹn náà kò dẹ̀ fi ibò fún kò ṣẹ́nu kù fún orí burúkú ti ṣubú díẹ̀ tó o bá kú báyìí nísìnyí á àní kírun sí ẹ la tí wọ́n bá ní ká kírun gan ẹni eré kan àní gbà wọ́n yẹn jù kí wọ́n kírun sí ẹ la torí pé kí ni òye sára wa kí ló fà kò ṣe gbìyànjú lórí ẹ̀rí ọkàn rẹ̀ kó jẹ́ kó ẹ̀rí ọkàn máa yé pé òun yàtọ̀ sáwọn yòókù gbogbo ìgbà tí mùsùlùmí ò bá ti jẹ́ kẹ́rí ọkàn rẹ̀ ó rinlẹ̀ báyìí aburú ńlá ni torí ọba adẹ́dà sọ wípé ọkàn á máa dí pàtà bí irin ṣe máa dí pàtà ìjìnà sísẹ́ rẹ̀ ìjìnà ọ̀rọ̀ rẹ̀ ìjìnà sí ìmáa ṣe àfọ̀mọ́ fún ọkàn gbogbo ìgbà ó máa ń jẹ́ kí ọkàn ó dí padà àtúbọ̀tán dídí pàtàdé ni wípé iṣẹ́ yóò ṣòro fún yàn láti ṣe ni ọba adẹ́dà fi sọ wípé falamma nígbà tí wọ́n yẹsẹ̀ kúrò lójú ọ̀nà tí wọn ò ṣe tí wọ́n ní kí tá ní kí wọ́n ṣe mọ́ azagallahu qulubahum àwa gbé ọkàn wọn kúrò lójú ọ̀nà torí pé kí ni torí pé wọ́n ti ṣìnà tí ọba adẹ́dà láàlẹ́ ló fi jẹ́ pé gbogbo ibi tí mùsùlùmí bá wà ó yẹ kó mójútó àwọn nǹkan kan kí ni tàkọ́kọ́ ó ní jihad nafs kọ́ máa bá ẹ̀rí rẹ̀ kọ́ máa bá jìjàǹkadì láti kóró lórí òdodo pé mùsùlùmí ni òun o òun gbọ́dọ̀ péwọ̀ ẹni tó jẹ́ mùsùlùmí ọ gbọ́dọ̀ wá ìmọ̀ ó gbọ́dọ̀ tẹ̀lé ìmọ̀ yìí ó gbọ́dọ̀ pèpè sí tí ìnira bá dé bá ọ gbọ́dọ̀ mú sùúrù jihad nafsi Ekeji, ọ gbọ́dọ̀ ṣe tahqiqu tawhid wal iklas, ọ gbọ́dọ̀ máa jẹ́ kí ẹ̀rí ọkàn máa jẹun wípé ọba adẹ́dà mọ tó ń rò ọgbọ́n tó ń sọ orí tó ń ṣe ó lékè ọ̀la lórí àlàáràṣì rẹ̀ torí náà gbogbo tóun ó bá ṣe tàbí tóun ó sọ tàbí tóun rò kọjá yí pé òun ń ṣe wọ́n láti fi wójú rẹ̀ ọlọ́run ọba nìkan kì wá ṣe yìí nìkan ẹ̀kẹta tó gbọ́dọ̀ mójútó gbogbo rìn sí rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ kó bá súnà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kí wọ́n á lè kẹrin ẹ̀kẹrin yẹn ni atawasut wal iqtisad wa admil gulu ó gbọ́dọ̀ gbé gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì kọ́ mọ́ gbé níbi tí ó ti lágbára jù fún tí ó wàá ṣẹlẹ̀ egun gbogbo nǹkan ẹ̀sìn èèyàn máa mú níwọ̀ntúnwọ̀nsì ni tọ́jẹ́ wípé yóò jẹ́ bí tọ́dẹ́ rouge bọ́bá ti ṣe díẹ̀ nísìn yóò tún lékún sí yóò á máa jẹ́ ní àlékún torí pé tó bá mú níbi tó ti ga ọ̀gọ̀ọ̀rọ̀ yìí máa fagi jákulẹ̀ ni kọ́lọ́mọjà jákulẹ̀ ó wá gbọ́dọ̀ mọ̀ dájú pé iṣẹ́ yìí ṣeṣẹ́ kékeré torí pé kì í ṣeṣẹ́ kékeré ọ gbọ́dọ̀ kún fún àdúrà ní gbogbo ìgbà ẹni aṣàlẹ́ṣà tí ò sírú rẹ̀ tọ́lọ́wọ́n ọba ọ̀dẹ̀ ní dárú rẹ̀ mọ́ ìyí máa kún fún àdúrà kan gbogbo ìgbà wípé kí ni alama ya muqallibal qulub thabbit qalbi ala dinik wa ya musarrifal qulub sarrif qalbi ọba ọba tí máa yí ẹ̀kan ẹ̀dá padà bó bá ṣe wù ú tí dẹ̀ máa darí ọkàn ẹ̀dá bó ṣe rí fọkàn mi rinlẹ̀ lójú ìtẹ̀lé òfin rẹ̀ wá máa ti ọkàn mi sí ipa òfin rẹ̀ mọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n máa ń ṣe àdúrà yìí ní gbogbo ìgbà kí àwa náà kún fún àdúrà lórí eléyìí ní gbogbo ìgbà kí wọ́n á ní tíyẹn tún gbọ́dọ̀ lé ijtinaba anil ma'asi kéèyàn máa ṣọ́ra fún ìmọ̀ dẹ́ṣẹ̀ bó ṣe lè wù kó kéré ma torí pé kí ni ó lè kéré lọ́dọ̀ tiẹ̀ kọjá pé òun ni ó ṣe sábà bí orí ibú kọ́lọ́hún yàrá orí ibú kì í wá ṣe yẹn nìkan al-iqbal ala ta'atillah al-ibada ìmá dojúkọ ẹ̀sìn gán ní gbogbo ìgbà dohani rákà méjì kéèyàn tó téèyàn bá wọ mọ́ṣáláṣí raka mẹ́rin ká tó kí zuru rákà mẹ́rin tá a bá kí zuru tán tá a bá kí asiri tán kí amúlẹ̀ gbogbo àwọn pẹ́pẹ́ ń fúrú yìí mùsùlùmí máa ṣe láti ṣe kíni láti kóró lójú ọ̀nà ọlọ́run ọba kì í wá ṣe léyìí nìkan ìtàn àwọn ẹni ire tí wọ́n ti kọjá lọ tó jẹ́ pé wọ́n gbìyànjú wọn ò kẹ̀rẹ̀ èèyàn máa kà á láti jẹ́ pé kíni láti mọ̀ bí wọ́n ṣe rìnrìn àjò wọn mathalan àkọọ́lẹ̀ wa pé sheikh islam ibn taymiya tọ́ba kí àṣùbà tán kò ní dìde níbi tó ti kásùbà àfi tí oòrùn bá jáde dáadáa débi wípé tí ọmọ akéwò rẹ̀ ibn qayyim jawziya oní tó ń bá wa lọ a ní dúró náà mọ̀ ń jẹ́ ń jẹ́ àárọ̀ ẹgbàá igbe gbólóhùn tí máa sábà pé jù ya ya برحمتك أستغيث أصلي لي شاني كله ولا تكلني إلى نفسي طرفة عيني أبدا اللهم يا حي يا قيوم ìwọ ọba ọba ààyè tó jẹ́ pé látara rẹ̀ lèmi ti ń wá ya qayyum ọba tí máa kó gbogbo nǹkan ró tí nǹkan fi gún régé bi rahmatika astaghith ìkẹ́ rẹ̀ ni mo sáde má dá mi dá bùkátà mi níṣẹ́jú kan wá bá ń tún ọ̀rọ̀ mi tò sí dáadáa gbogbo wa ni mo ṣe lè òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tá a bá rántí ó pè nàrà Fatima radiyallahu anha ó ní ya Fatima kí ló dé tó o ń fi gbàgbé láti máa sọ tí mo ní kọ́ máa sọ gbogbo ìgbà ya hayyu ya qayyum bi rahmatika astaghir asli li shani kulla wala takinni ila nafsi tarfata aini abada kì í wá ṣe léyìn nìkan gbogbo béèyàn bá ṣe ní kéèyàn ṣe gbìyànjú tó àṣìṣe kọ̀ọ̀kan máa ń pọ̀ gbogbo ẹni tó bá fẹ́ ṣọ́ ẹ̀rí ọkàn rẹ̀ tó bá fẹ́ ṣọ́ ìgbàgbọ́ rẹ̀ tó fẹ́ dúró déédéé ó gbọ́dọ̀ kún fún kínni ìṣe istigfar tó pọ̀ torí àmọ́bi tí a lè kù sí kí ọba adédọ́lá subhanahu wa ta'ala kọ́ máa ṣàkóharó kó jẹ́ kí ìgbàgbọ́ wa nínú rẹ̀ kó rinlẹ̀ kó ní àlékún tí ó fi lè kojú gbogbo hálàhílò ayé torí pé kí ni ìgbàgbọ́ nìkan ni téèyàn bá rí yanjú yàtọ̀ sí pé yóò jẹ́ kéèyàn ó jẹ́rí hálàhílò ayé yóò kóyàn yọ nínú béèrè inú sàárè ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alkiyama yóò sọ ẹni yóò sọ yẹn dẹni ọ̀la tí ọba adẹ́dà masa jẹ́ kí a wà nínú àkàn nínú àwọn ẹni ọ̀la subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ní ọ̀sẹ̀ tó kọjá lọ a bẹ̀rẹ̀ àlàyé lórí àwọn ọ̀rọ̀ kan tá a parí kí làwọn àlàyé ọ̀hún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní thalathun mọ̀lìkàtù nǹkan mẹ́ta ní máa fà parun fún yà gbà tó ń ṣàlàyé rẹ̀ ó ní fashuhu mutẹ́ọ̀ ojú kòkòrò àti tí máa mú yàn ṣàwọn ojú kòkòrò kéèyàn má ní ayọ̀ ọkàn kọjá ẹni tọ́jẹ́ wípé ó wà greedy ìmọ̀ náà ayọ̀ ọkàn ìmọ̀ ní àkóyì àkóyì mara ìmọ̀ fa ìjẹ́ ahun látara ahun ìmọ̀ fa àbòsí fún orí ara èèyàn nìkan kọ́ fún gbogbo àwọn tó bá rọ̀ káyà torí wípé kò ní fẹ́ dàálẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní eléyìí tako ìgbàgbọ́ nínú ọba adẹ́dà Allah subhanahu torí pé kí ni ọlọ́kànjúà tọba ti ní ọ̀kánjúà tí ọba ọ̀kánjúà rẹ̀ ń wọ̀ yọ máa lójú kòkòrò ìlójú kòkòrò àti ìjẹ́ ọ̀kánjúà tó ní ìní ọ̀kánjúà rẹ̀ yọ máa tì lọ ṣahun látara ahun yọ máa ṣàbòsí láàfin ráwọn èèyàn owó tí wọn ò ní bùkátà sí torí pé ọ̀kanjú àti ṣáájú ojú kòkòrò ti ó ti so yìgì pẹ̀lú wọn wọ́n kó owó tí ọpọlọ gan ò lè gbé gbé tí wọ́n fẹ́ fi wọlé ìṣe mìíràn bá ń kó tírílíọ̀n tí ń kó bílíọ̀n kí ló fẹ́ fi ṣe tọ́dẹ̀ jẹ́ wípé látara kíkó rẹ̀ ẹ̀tọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni ó di títẹ̀ mọ́lẹ̀ tọ́dẹ̀ jẹ́ yí pé ẹni tó ń ṣe léyìí bí ìgbà tí ń fún ẹ̀jẹ̀ àwọn èèyàn mu ni ṣùgbọ́n tọ́ba ti ń ṣe torí ti lójú ọ̀nà ojú ọ̀dà kò kódà tẹ ẹ bá dín ọ̀gọ̀ọ̀rọ̀ ọnú ilé wọn gan ẹ rí àwọn èèyàn tó pọ̀ tó jẹ́ pé wọn ni wọ́n òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ yìí pé ìparun ni ètò tún tẹ̀lé tá a rọra mẹ́nu lé ó ní wàháwà mọ̀tẹ́bẹ̀ ìtẹ̀lẹ́fẹ̀ẹ́nu kéèyàn ródòdó ńlẹ̀ báyìí kànáà tí ó fi jẹ ẹ̀mí rẹ̀ ń pa tí ó fi tẹ̀lé kọ́mọ wá wá wí tá a fa bá ti ń tẹ̀lé yóò ṣe bí dáa tó lórí bá ń tẹ̀lé yóò ṣàbòsí tí baálé ilé bá ti ń tẹ̀lé fẹnu kò ní rí ètò inú ilé yẹn jú ló fi pàtàkì èèyàn máa ń tẹ ìfẹ́nu rẹ̀ mọ́lẹ̀ ni rárá ń tẹ̀rí sọ ni àlàyé lórí rẹ̀ ni ẹnikẹ́ni tí ó bá díìlì pẹ̀lú ẹ yóò lè máa wá ẹ̀rí àtàlàyé kó tó díìlì pẹ̀lú ẹ látara bẹ́ẹ̀ àwọn tó kóró kò ní jẹ́ kékeré torí wọ́n mọ̀ yìí pé ah eléyìí ò ní gba kò ní gba láàbọ̀ káma ohun tí ń ṣẹlẹ̀ ń sìn kìí ṣe lórí ẹ̀sìn ni wọ́n fi gbé kalẹ̀ torí pé lórí kan dúró pé rárá o ẹni tí ò bá straight wàhálà ní fún àwọn tí wọn ò ṣètòrí tọlọ́wọ́n ba ọ̀gàn ọgọ́rọ́ wọn wọ́n lè pẹ́ à ẹ̀já páyà torí kí wọ́n mọ̀ràn wá lẹ́wọ̀n ọgọ́rọ̀ páyà ẹ̀wọ̀n tí ọba adẹ́dàá tọ́jẹ́ pé àrèmabọ̀ ni iná sì ni eléyìí lọ́dẹ̀ yẹ kí mùsùlùmí máa páyà hmm, tó bá dijọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà kí ni kóun ó ti ṣe Umar bin Abdulaziz rahimahullah rahmatan wasi'a olórí ni olórí mùsùlùmí tí wọ́n bá ń sọ̀rọ̀ rẹ̀ bí ìgbà wọn sọ̀rọ̀ sàbí kí lè ṣe sàbí ọwọ́ inú ilé ń kan ó béèrè lọ́wọ́ ìyàwó rẹ̀ kí la rí jẹ ìyàwó rẹ ní kò sí nǹkan kan ọwọ́ àmìrí ìyàwó rẹ ní ìwọ ní ndu àmìírù àwárí ń tá jẹ ńlé kí ló fi dá lóhùn ó ní ká má rí ń tá jẹ ní ìsìn ó dáa ju ká wá jẹ ní gbangba jọ gbẹndẹ alkiyama lọ kó wọn wá tọwọ́ bọ ntí ìṣètò tòun ẹ̀kẹta wọ ìjábùl mar'i bi nafsi kéèyàn máa jọra èèyàn lójú ìjọrọ ẹni lójú ìmọ̀ tìyàn lọ gbéraga àwọn tí wọ́n dáa jù lẹ́dà lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọba ìgbà tí pípọ̀ wọn jọ wọn lójú ọba adẹ́dà fi ó fi mọ́ wọn ó fi hàn wọ́n pé rárá ìbẹ́ nìkan tán o kò sẹ́ni tí ìjọra rẹ̀ lójú tọ́lọ́run ọba yìí yẹ̀yẹ́ kọ́lọ́run ọba mọ́ yẹ̀yẹ́ wa òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wa sọ yìí pé wọ́sálàtún mọ̀jìyàt nǹkan mẹ́ta síwẹ̀ ìmání jẹ́ kéèyàn rí àkóyọ kó nínú ìparun kí láwọn kan yìí fẹlẹ̀ adlu fil ghadab warida kéèyàn máa dúó déédé gbogbo bó bá ń ṣe ń bínú tó tàbí tínú rẹ̀ dùn tó kéèyàn bínú kó máa sọ pé ah kódà bọ́lọ́hún ọba ọbọ̀ mú un wọná òun ò bìkítà subhanallah mùsùlùmí òun ó ṣe ṣùgbọ́n kódà bọ́lọ́hún ọba mú un wọná òun ò bìkítà kì í ṣe ẹnìkan kọ́ máa sọ lẹ́nu torí ìbínú wípé àwọn àfáàyàn olórí burúkú tí wọ́n ń kọ́ yín ní kọ̀ọ̀kọ́ ni torí pé kí ni tí wọ́n sọ. So, kò bá ní ní kò bá mú fún ọwọ́ ń bínú lábì ó dì àpọ́n tó sùn lọ rí kò mọ̀ pé ara òun ni wọ́n lọ òun fún kì í ṣe ẹnìkan bọ́ bá jẹ́ pé bí islam ṣe rí nu à èmi islam yẹn o èmi ò bìkítà mọ́ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé ẹni tó bá ní òun jáwọ́ nínú ọ̀rọ̀ islam tó bá jẹ́ pé bó ṣe sọ lórí bẹ́ẹ̀ náà ni ó ti kó nù islam ṣùgbọ́n tí ó bá mìíní rẹ̀ kò ní padà sí islam yẹn láyọ̀ ló fi jẹ́ pé yẹn gbọ́dọ̀ ṣọ́ra ọ̀rọ̀ sọ gbogbo bó bá ṣe ń bínú sí al-adlu bayna al-ghadab wa ridha téèyàn bá dẹ̀ ń dunnú kò gbọ́dọ̀ bọ́ kò gbọ́dọ̀ jẹ́ kó bọ́ sódì ìwọ̀ntúnwọ̀nsì ni mùsùlùmí máa ṣe gbogbo nǹkan rẹ̀ kì í ṣe lẹ́yìn nìkan òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ pé wal qasd filfokr walgina tó bá fẹ́ nira wípé kò sí kéèyàn ṣe níwọ̀nsìwọ̀nsì kò sí bí ò ṣe ní sí tó kọ́ ọ má ní lọ́wọ́ ju àwọn kan lọ bó ṣe lè wù kó rí ní ilẹ̀ fún wọn má wàá torí wípé gbogbo ayé ń sọ pé kò sí ìwọ náà wá wo má tọwọ́ rẹ tó ọ̀dẹ̀ mọ̀ wípé tiẹ̀ sì sàn ju tàwọn kan lọ òjíṣẹ́ sallallahu alaihi wasallam sọ wípé wàlgínà tó o bá dẹ̀ ní kìí ṣe pé kọ́ ọ wá máa nánà àpà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ wípé ká ṣe nǹkan ní kẹjẹ́bú tá a dẹ̀ lágbára láti fẹ́ lójú ó wà nínú páyà ọlọ́run ọba. conspicuous consumption àwa la tó ná ayé ó mùsùlùmí ìnáwó bẹ́ẹ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam wa sọ yìí pé wathalathun kafarat nǹkan mẹ́ta ìyí máa pa ẹ̀ṣẹ̀ rẹ fúnyà téèyàn gbọ́dọ̀ mójútó kí ni àkọ́kọ́ rẹ̀ ó ní fa intizaru salat ba'da salat tó o bá ti kírun kan tán máa retí omi ọ̀kasùbàtàn ọ̀fẹ́ jáde níbo làílà ó dé bá ọ tó o bá fẹ́ jáde níbo ló ti kí máa mú eléyìí mọ́ prógrámù gbèsè ayé ma má jẹ́ ó bá ẹ lójijì ìmúra fún irun ní gbogbo ìgbà nínú àwọn tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ pé níjọ́ alikiyama ńgbà tí oòrùn bá wálẹ̀ sí tí gbogbo àwọn èèyàn wá ń sun tí ń gbóná jejeje torí ìnira ọjọ́ náà nínú àwọn tí ọba adẹ́dà tí ó ṣàdó tí ó fi gbòógì bò wọ́n ó ní ẹni tọ́jẹ́ wípé ọkàn rẹ̀ wà ó so mọ́ ní gbogbo ìgbà tó ti kí nǹkan tán ó ń retí omi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wa sọ yìí pé isbagul wudu fi sabarat gbogbo condition téèyàn bá wà kó ṣe àlùwàlá kó ṣe pé bó ṣe lè wù kó òtútù mú tó kọ́ má ṣàláì pé àlùwàlá torí jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ pé la yuhafizu ala al-wudu illa mu'mina ẹnìkan èso àlùwàlá rẹ̀ kó ṣe pé kọ́ máa wà nú àlùwàlá ń gbogbo gbà àfi olùgbàgbọ́ òdodo ó ní bó ṣe jẹ́ pé tíyàn bá wà níwájú odò tí ń kọjá níwájú ilé yẹn ń gbogbo gbà téèyàn bá ń wẹ̀nu rẹ̀ èérí kan ò ní sí lára èèyàn bẹ́ẹ̀ ni ẹni tí ń bá ń ṣe àlùwàlá ní gbogbo ìgbà ẹ̀ṣẹ̀ rẹ̀ ó dínkù ń bọ̀ báyà kò ní ṣẹ̀ṣẹ̀ kankan lára rẹ̀ mọ́ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam wa sọ pé wọn naqlu bil aqdam ila jama'at ìmáa fẹsẹ̀ lọ kí jama nínú mọ́ṣáláṣí ẹsẹ̀ kọ̀ọ̀kan tí yẹn bá ń gbé ní ẹsẹ̀ tàlàáfíà ọlọ́run ọba ó máa fi pẹ̀ṣẹ̀ rẹ̀ èyí tí yẹn bá ń gbé ní tọ̀tún ọlọ́run ọba ó máa fi ṣe àlékún. wàá mẹ́ darajat mẹ́ta téèyàn fi gòkè àgbà àkọ́kọ́ rẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé fa ìtààmù tààmù ìmọ̀ fáwọn èèyàn ló ń jẹjẹ súnà ni tó rinlẹ̀ nínú Islam nǹkan díẹ̀ bọ́ sí ẹ lọ́wọ́ ó rí wípé àwọn ọmọ àyà ọfẹ́ ọfẹ́ lè fún wọn díẹ̀ ìmá kẹ ẹ séńjẹ kẹ ẹ lọ gbé fún wọn tàbí ìmá kó o ní kó o pàpè jẹ kí wọn bá o jẹun tàbí ìmá tútù rẹ̀ àti bí wọn ó ṣe ṣe tí ó fi dóúnjẹ kó o gbé ránṣẹ́ sí wọn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó ní eléyìí máa mú kéèyàn gòkè àgbà kì í ṣe eléyìí nìkan wa salam ìmọ̀ afán sálámà kan asalaamu alaykum wa rahmatulah bẹ́ẹ̀ pàdé ní ẹgbẹ̀rún gbà máa sálámà ọ máa ń fa ìfọ̀kànbalẹ̀ nínú àwùjọ ọ dẹ̀ máa ń mú àgbéga bá ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ètò parí rẹ̀ tó ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ ó ní wípé wassalatu bil-layl wan-nasu niyam ìmá dìde lóru láti máa ṣe kíni láti máa ṣe tahajjud òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó pe àkíyèsí wá sí ó ní alaykum bi qiyamil layl ọ̀dọ̀wọ́ yín o ẹ má ṣe aláìmọ̀ dìde lóru kí o ó ní fa innahu daabu salihina qablakum ìṣesí àwọn ẹni rẹ síwájú yín ni tẹ́ ẹ bá fẹ́ jẹ́ ni rẹ ẹ máa dìde lóru kírun wa qurbatun ila Allah ẹ máa mú kí èèyàn súnmọ́ lọ́hùn kì í ṣe lẹ́yìn nìkan wa mukaffirat li sayyi'at ó máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ fún yàn kì í ṣe nìkan wa manhatu anil ithm èyí máa kọ́ dé pé kéèyàn la kéèyàn gbóyà láti lè dẹ́ṣẹ̀ èyí máa kọ́ dé fúnyàn láti dẹ́ṣẹ̀ kò ní rọ̀ ọ́ lọ́rùn láti dẹ́ṣẹ̀ ló fi pàtàkì gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ mójútó láti jẹ́ kí ìmánì wa ní ìdàgbàsókè kó má jẹ́ kí ìmánì wa rẹnu nasallallahu subhanahu wa ta'ala imanan da'iman wa qalban khashiyan وعلما نافعا ويقينا صادقا ودينا قيما والعافية من كل بلية وتمام العافية والشكر على العافية وغنى عن الناس على معاصينا عاقبتنا في الأمور كلها وأجلنا من خزي الدنيا وعذاب الآخرة قوموا إلى صلاتكم يرحمكم الله